wúrọ̀ john ní alfatawa almuhimma àwọn ìbéèrè àti dáhùn tó sì pàtàkì gbèsè ayé musulmi tí wọ́n bèèrè lọ́wọ́ bàbá wa kama àti sheik abdulaziz bin abdullahi bin baz rahima allahu ọlọ́kọ̀ọ́bà akẹ́ bàbá náà tí wọ́n dára ń báwọn pẹ̀lú kìtàbù àti súnà kìtàbù ètìkáàdù láti ń kà lọ́wọ́ ọ̀rọ̀ nípa àkídà ọ̀rọ̀ nípa àkídà ọlọ́ọ̀kọ́ bá sọ bàbá ilẹ̀sìn rẹ̀ sí àsìkòtáwà yìí gbogbo nǹkan ti polúkú mọ́sù àsìkòtáwà yìí àsìkòtá pé àkídà òun gani ṣètọ́n tẹ́jẹ̀ ti lára wọn èèyàn sọ̀rọ̀ àfọ́kọ̀ oní kọ́mà sí mọ́sá sí máa kú sí báyìí lọ káwọn yẹn máa gba àwẹ̀ káwọn yẹn máa sí àkídà wọn ولا لا إله إلا الله page بسم الله الرحمن الرحيم من يعيش في سبية بإن تنتشر فيها البدع والخرافات العقدية فعلا انت انسل لي عطان سفوائي انسل للو شوائي انسل للو بعراس ودلو بيري بيري لوشي ومن لم يعيش في القرية يعني يمكنك تنتشر فيها بها بدعي بدعة قولية بدعة قولية والخرافات كما بيها بابا الله وتنكر على فاع عن يلهو عن كفو عن شبوه كما رأى أما أبدل يراره ثم تحب الأسواق العقبية تبقى الزمر وعقيدة عشان ما تتبقيني 96 أن يقول السائل ربنا مدري بايك إذا كنت أعيش في منطقة أهلها لا يعرفون التوحيد أني بانقل لك وراء لي ومولون لك التوحيد لروا وكيما لروا وكي أخيرا لروا يحبون البدع والخرافات أنت لك البدع تعمال بارو كنت ما فتحوا ما دون علماء الفقهاء يجب الدقون يعلمك وإلى ذلك وجمع له من اعتقاداتهم إنه عقيدة وإنه جبرة وتوصل بالأولياء كما ترون كان كل والله ولي الله أو ولي الله شيء لك أه أمنوا أمنوا والعقوق عند عبرها كما الله بسعريه كما رب الله بسعريه وضع عندها بكم الدون كان بيساريه كما دون النساء يخرجن متدرج زي متربجات او بيو وانتج كله حجاب وانتج كله نقاب إيه، وانتج كثير من اهل عاد البلد على عاد على عاد اهل وقالوا قالوا وراء ليس سيوانو وقالوا قالوا وراء ليس سيوانو فلا يجوز في لي أن أصلي خلفهم دعوا به ثلاث ما تشم ليوا جيتوا عم بيرنوا سامع به ثلاث ما تشم ليوا علما بأنه لا يوجد مسجد آخر غير هذا المسجد إنه كله وسمعت في مسجد كناني أو ما عارف مهيج أو أبو عوان ما عارفين في وناني الذي هم قائمون عليه أفيدون أكثركم الله كي ولا أنفع لك ألو بيرك أبيري فلو سبنا لأنفع لك ألو سبنا لك ألو سبنا لك ألو سبنا الجواب إذن ما دام أهل عاد القرية بهذه عقيدة بعاد الجنس مراد ما دام ما دام آل بآل الجرية بآل السفة pé àwọn aráàlú ìtòròyìn pẹ̀lú ìtòròyìn wọn ìsífà náà tí wọ́n níyẹn tọwà àjíbà aláìkà ń tó hajjọ sí ha ìtú jọ́nà ìlú ìrìnkò sí jíra kò bẹ̀ náà máa nǹkan méjì kò ní dúkàlù kẹmọ̀ fi tó àjíkáàlù rẹ̀ jìra ọ̀rẹ́dùn lóye ọmọ síwáàzí ìmọ̀ àgbà

كوسيك به وأن تنتقل إلى كلمة الصالحة فهو الله سلم من كل سجاني يعبد أهلها الله سبحانه وتعالى تقوى وراء لوني من سنوه بأسمد له الحجرة وعدد من البلد الشرقية إلى بلد إسلامية واجب واجب كل من سبق في سبق lílu àwọn ṣùgbọ́ àwọn ń dà àwọn àṣíwájú láàrin wọn tó ìmọ̀ pé ó fi àjọ ìdàkùsí ìdàkùnbẹ̀ أما إن كنت تستطيع توجيههم وإرشادهم سؤال استجهاد سؤال جبكم كنت شيء يبني أما كما أمام بسلمة تقولوا بها وعليكم من الآن العلم والبصيرة به أو, أو عندك من أهل العلم والبصيرة ما يرشدهم حتى تعلموا واستعينوا بالله وإرشادهم طبعا يا ما تسي كان ولي باسي سمور فور فوت ما ما يشوف حتى يتعلموا بما واستعينوا به بالله وإرشادهم لين وورا الولوبة كما في يومنا لأن الدعاء أموات والاستغاثة بهم حق أكبر كل جوان سيكون لبي ساريهم ما بيع وكو ما بيع وكو àbí àwáyé ìgbìnira kúrò lọ àwọn òkú níbi wa ṣírkùn akbar ẹbọ ńlá ni wọ́n ti gani ṣírkùn akbar al-mẹ́kọ̀ọ́dún ní alìmìlá ní bá ṣílá ìrìnkú ní àgbò ìsìlámi olùmọ̀yẹ̀wà kún àgbò ìsìlámi والعبادة حقا لله وحده عندما يقول لي عبادة مطلوب منك الزمين قال سبحانه الله سبحانه إياك نعبد وإياك نستعين إذا أولا أبو بقى كان ولا ما جسفه إرانك لازم ما قال له ولا وري قال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين لا الدين لا الدين حنفاء فولا تنكمي إلا لعبد الله هم جيك فلان كتسو مخلصين دل أحضما أدمي أبرو أبرو آه، جيك فاني هدمي فلانوبة فلان لصف ما قال سبحانه قد ربك قد ربك أن لا تعبدوا إياه إلا إلا إياه رابع لك أعطي بكريني أبرو آه، جيك فلاني آه، في فلان كتسو سبحانه وتعالى والآيات التفسيرة في ذلك أما آيات تتحدث لي قوة فالواجب ثنايا خلاف عبادة لله وحده إن يجيك كلونك سبحانه وتعالى لا يدعى إلا هو سبحانه وتعالى أقول توا دعاء سلمي كلونك لا توا دعاء ولا يستجاب إلا به أقول واكي يبني راكو فيها أفلونك سبحانه ولا يصلي إلا بله أقول كيو تنفيد بلريه أفلونك سبحانه ولا يسجد إلا لو أغرب جدا لسجدني أكبر ومسجد من يدخل من الأموات مؤتد إذا هو عرسي مؤتد إذا هو عرسي وأغوكو يستغيث بهم إذا هو قم إلى كفهم فقد أشرك بالله سبحانه وتعالى إذا نباه في الشبك الولو بسجد رتك جلو وعاكذا إذا صلى لهم بأن تذكر فيها ورج هو وفر لهم أبو سجد فيهم وتبع لهم أبو دون فيهم ونذر لهم أبو دجد فيهم كل هذا عبادة لغير الله كما انسلاي ينجح حلم من لي ولا بنيهم ويجب عليه التوبة من ذلك لما تبقى قيا توبة كن ورجوع إلى الله هذا كلا الله سبحانه وتعالى والندم هذا كما ما ومن تاب تاب الله عليه ما سيرت باتوبة أنا بابا السبارة والعبادة حق لله وجب إخلاصه لله ذاك ليه بعد عبادة طلوع أسفلوه أجرنايا كما في فلان أما النساء فلا يجوز لهن تبردن من برد بين الرجال وجانب وإظهار زنا àwọn obìnrin kọ̀tọ́ fún wọn kó máa jáde níjà ìfún ọwọ́ hijab láàrin àwọn àlejò láàrin tí ṣe ẹlẹ́tọ̀ wọn iléèwé wọn ìzàhárò tí nàkó máa fún ọ̀sọ́ ara hàn kó bí sí ìfọ́nù kó bí ẹtí sí kìtì kankan kó máa lo tomáàtì wọn làwọn borí ìborí فهذا من المنكرات اللي هو منكرون عبر المنكر من أفعال الفتن لما يطلع فتنة ثم يطلع فتنة فتنة أي فتنة فتنة فتنة والظهور فواعش ثم يكيب يقبل يعيقه الواجب إنكار ذلك ده كما كما تقبليه هل خلاصة سمر ببركات صحيح إن عليك يا عبد الله ورورته بردير انتشر لو يريه أن تنسوا آل عاد الكرية فوسنا فيها فورابيه وأن تطلب لهم علماء وما فافوا ولو من بلد أخرى بلد قواسب لك مسألة الأمي يعطون إليهم كما فهم ربما حتى يرشدهم في سمامنا وحتى يعلمهم مما قولكم حتى دوسنا فيها فورابيه ولا يجوز ترك أم على هذه الحالة سيئة يتوقف ولد يريد حياته قادك كل رجاله يتوقف يتوقف يجب أن يوجهه إلى الخير إن لك تصنع في أوري أن ينصحوا فاسنا سيافونا أن يطلب لهم أو أن يطلب لهم علماء من اكثر الأخرى هذا هو الواقع صارت عن كما تخوفوا قبل به الذي يقربهم إلى آل التوحيد وهو مواصمة ومواصمة التوحيد حتى ينصحوا صنع الجنسية حتى يواجهوهم جوف مؤمنة وإن كنتم في السودان السودان لبابا كل السودان داريه كل الإسلام من أمام أمام خبافات الكمبك كانوا أفضل بالكمبك wọ́n ní pípẹ́ àwọn èèyàn alákàtúntà àtàlọ́jà wọn tí wọ́n wọ́n ta àtàlọ́jà tí wọ́n ti gbà wáyé ní kàtẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n yẹlẹ̀ wúlò mọ̀ tí wọ́n ní ṣùgbọ́n ọjà ṣọ́ọ̀bù wa ilé ìlú ṣọ́ọ̀bù ń wà kọ́ ana ana máàfẹ̀rẹ̀ ana máàfẹ̀ àbà ana máàfẹ̀ ṣe wọ́n ìmọ̀ kọ́ ìjọba pa wọ́n yẹlẹ̀ wí mọ̀bọ̀ nítorí ẹsẹ̀ àwọn olè ìlú lọ́wọ́ ìgbé tó ọ́fíìsì náà ló fi wá يوني وإن كنت في سودان تبقى نوع فإن عندكم أنصار سنة على وجمال من أنصار سنة اتبقوا منهم إذا أن يأتي إليكم اتبقوا واكلين ينسعكم قسم نسيحكم رجعوا أقول لا إلى الخير أمدون سيب وفاتوا هي في البلاد الذي وهكذا في أي بلد أطلب الذين يعرفون التوحيد أتاتي لمي قل هو وزوما التوحيد يدعون إلى التوحيد ينطق في التوحيد حتى يحضروا إلى هذه الكرية شوف واصل ميجي وحتى ينصرهم دوس نصيحهم ويرشدهم يومنا ويعلمهم دوس قولك الدين النصيحة في إسلام نسيئة إمراني الله يقول في أدى وأدى وجل ما هو بعض الآيك بجوز الآيك ادعو إلى تبديل ربك بالحكمة والمؤية الحسنة وجادلهم بالتي هي أحسن يعني كني ادعو إلى تبديل ربك ما تتسجل طلاب بارك بالحكمة طلاب ما للعجل السنة والموعظة العسنى سواد ضدع تروى وجادلهم بالتي هي حسن كان سبحانه سين فرنسا قلوه يتدع أنت يتدع قلوه يخلق الله يتدعكم علىه ورد قلوه كيف يلا ياري علىه دعم أفريق الجمع أولا يقول النبي صلى الله عليه وسلم لابن عمه علي بن أبي طالب رضي الله عنه يقول سبحانه ما أنكر علي بن أبي طالب هاي كما بعثوا إلى خيبر جبنا لو تداوى من خيبر وقال أن تدعوهم إلى الإسلام تدعوه في نوت الإسلام يعني اليهود أمر خيبر يهود لما توقف عنه يعني كان ادعوهم إلى الإسلام في نوت الإسلام يعني اليهود ويهود به واخبرهم بما يجب عليهم من حق الله عز وجل فيه خذوا فهروا وصفوا بقدات خلاص ثم قال أحد ما سفسدنا عليك والله فوالله بفلون برا بأن يهدي الله لك رجل واحدا وما في التراث يا شريك أنت كريمنا لا أقوم بيبك لا أقوم بيبك لا أقوم بيبك خير لك من الأمر النايم يكون يوانا في الله يوانا كفارا كفارا كفارا أي خير لك من جميع النوك لحمد قول نعم كنت أقع وما أنا خير لك من الدنيا وما عليها نعم، كل رجوك من الآيات دي بالله له أكبر فدل ذلك على أن إذا من شأن الدعوة إلى الله وإرشاد الناس يجري في واسع آه في دعوة كتب أكيد ما أو من يمنع فإنها قرية عظيمة وأنها قرية عظيمة للعنى فلا يجوز إجمال ها نعم، وأنها قربة عظيمة قربة إشياء اللي تسوي مامية اسم الله لقربة إذا ما تتبني نعم فلا يجوز إهمال الواثق القرى

طبعا سلامة لو حتى يزول الشرك حتى يفكم به وحتى تختفي معاصي او يمد ينساه ثم في القمان الناس انما الله الجميع التوفيق والهداية ثم في بقواتي كونغ اتيوري اتيمنا ليلي والله تعالى اعلم قال لي انت لقعي bẹ́ẹ̀ ní sẹ́yìn Sudan bẹ́ẹ̀ ní sẹ́yìn káàkiri ọ̀nà jùlọ àwọn lọ́nà ó di wa ọlọ́mọta lọ́wọ́ nínú iṣẹ́ láti gbọ̀n kọ́ àyẹ̀rẹ́ rẹ̀ ọlọ́ba ọ̀là àkùrọ̀ àti ọdún báyà bí. ìjọba tó débi ọlọ́mọta kàrẹ́ sọ̀rọ̀ ọlọ́ba ìdíjẹ́ mi tún àforíjì wà lọ́ba سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم وعليكم السلام بالله ìjọ àgbàmí ní ojú àwọn ní ọba dé ìyọ̀mọ̀ tí wọ́n bá yọra ìyọ̀mọ̀ máa. yahudi ka gbogbo yẹn kọ́mọ́ àti mùsùlùmí ni kọ́mọ́ àti yahudi ni kọ́mọ́ àti mùsùlùmí ṣe kéde àti kọ́mọ́ àti kìfìrí ni. Hmm àgbọ́lé ìgbà àwọn ọmọ tó fọ́ àwọn ìgbà ìjọ kúlọ̀ kúlọ̀ pẹ̀lú ìgbà yóò afẹ́ tó tẹ̀lé pé kó lè bá ní àwọn olùdarí pẹ̀lú àtúntà wà nínú. Ọtí sí ibi tí wọ́n bẹ̀rẹ̀ ibi tí béèrè béèrè yẹn láti kọ̀rẹ́ tẹ̀ ibi tí ìkẹ́yìn lọ́wọ́ abẹ́ máa béèrè yẹn lórí. Ọ̀dọ́ Khaybar sábẹ̀ máa ṣẹ́dínà ìlú Yahudi ni. Àwọn ọmọdé mi lọ́dọ̀ ní lọ́wọ́ Yahadi Allah ọ̀dọ́ kọ̀rẹ́dúlà mi wà ìdá. Ọ̀pọ̀ Yahudi mi wà ìdá. Ọba àti ẹ̀jẹ̀ kọ́ so yahudu ni ọgbọ̀n nasara ni ẹnbọn gbọ́nà ra ọjọ́ àwọn tó lọ kúrò dáyẹ̀ bá fẹ́ kírísítẹ̀lì obìnrin tó wàgbọ́n sí islam kò sáàbùrú mẹ́ sábàníkọ́ mọ́nà ọ̀pọ̀lọpọ̀ wọn gánú máa di christian ọ̀pọ̀lọpọ̀ tí wọn gánú máa di christian tí bí àti àwọn haúsá ni àwọn christian ti bẹ̀rẹ̀ sáà mùsùlùmí àwọn ní mẹ́fà àwọn ní mẹ́fà wọ́n ní aims and uh, objectives wọ́n ní fẹ́ mùsùlùmí tí wọ́n fi rí mùsùlùmí ẹ̀wẹ̀ sí kìtẹ́lẹ̀tì àwọn ọmọ rẹ̀ wọ́n sì kọ́ ọ̀kọ́ sínú kìtẹ́lẹ̀tì wọ́n bí èyí káàrí gbogbo àwọn èèyàn ńlá wa ilẹ̀ Yorùbá tí wọ́n gbé kìtẹ́lẹ̀tì mọ́ ìyàwó wọn wọ́n bí èèyàn àti wọn gbọ́ ní ìmọ̀ bàjẹ́ ni ìlú ìṣọ́ kọ́ máa sí wọ́n ti kọ́ máa sí ẹ̀dùn dání ẹrú mi sí gbogbo òun ìbẹ̀rù nígbà tó kúrò ní wọ́n ti kọ́ wọn kọ́ ní ìjú ọ̀rẹ́ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ó léwu gan-an bí bitus lọ́wọ́ bẹ́ẹ̀ bitus ìjọba ọkọ̀ kékeré kíkà wọn ló kùtù wọn ló fẹ́ fẹ́ kíkà ẹ̀ kíkà wọn láti rẹ̀ sí gbọ̀ngàn yóò pàdé tóbi láti kùtù ní jíjìnlẹ̀ ni kíkà kan ròyìn bí gbọ́n àwọn ti jẹ́ gbígbà kìrìtì àánú rẹ̀ sì ti mi ní ábìd ní bọ́ra yìí náà ló wá fún christmas àwọn bá yarí fún ọgbọ̀n kò bá ó ní pàtẹ́jì níbi iṣẹ́ iṣẹ́ bí pàtẹ́jì nígbà yẹn níbi iṣẹ́ ló máa lọ lè ṣe wọn lẹ́kọ̀ọ̀kan àwọn náà máa wá sọ̀rọ̀ ó nígbà tí òun á lọ lọ́dún kan òun á mọ̀ bá wọn lé tó bí tí wọ́n ti fi òun bá wọlé òun bá bí veranda àti òun wá tó òun bá ń kírun lóun kírun lọ ní bọ́rọ̀ àwọn dé ẹ̀wọ́ ọ̀sọ́jú wọn tẹ́lí fúrí ẹgbẹ́ ẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ bọ́rọ̀ àwọn wà ní sùjúdì tẹ́lí fúrí ẹgbẹ́ ọ̀ níwọ̀n bí àbí ìdàkọ́ ẹ̀ lẹ́kùn wọ́n fi gbẹ̀lẹ̀ ẹ̀mẹ́ ọ̀rọ̀ lẹ́kùn àbújẹ́ bí jésù gbìtayé ọ̀ ah ọ̀nà ọ̀nà dára kí ẹ̀wọ́ yẹn ti fún un ìyàwó yẹn sílẹ̀ ó ti islam ẹ̀ ó náà ti islam rẹ̀ ìyàwó yẹn wá ń complain inú inú wọn á lò gbà pé wọn ń fún ìdọ̀lú plan gbogbo olùwọlò inú ọmọ lọ olùfẹ́ mi nàìjíríà bí rẹ̀ àwọn ni wọ́n tẹ̀lé mi wá church ara wọn yà by love gbàgbà máa ń ìṣòfò àwọn ọba tẹ̀lé lọ church wọ́n fún mi ní tíìsì díẹ̀ mẹ́ta ríra wọn ló bá rẹ̀ a olóòótọ́ wà ń bí ẹ̀sìn ní ìlú tọ̀ nígbà tí mo gbá ẹ̀sìn fún ti sẹ́yìn fún gbogbo tí ọ̀nà ó ní à nínú ìdíkùtì di kírísítì ó di nínú di kírísítì ó di nǹkan òyìn yìí máa bí lóṣù kábírù pé dídàtẹ̀lẹ̀ bí máa fi ti wà ní ilé ìtọ́sílẹ̀ mọ́sọ́fún ọdún ẹ̀yọ́ ọdún fún mi gbọ́dọ̀ tí ní ṣẹlẹ̀ sí wà ní tuntun náà bá ọdún ìwọ̀n gbèsè àwọn ní àmì ìrùgbù bá tilẹ̀ ó ní máa ti mú àbí báàsì ẹni bá fún dákùn àmì ìsìlám ní kó kú tó àbí máa bá lọ káwọm yẹ fún alóra kọjá wọ kọjá máa bá lọ káwọm ní sàwọn ilé ìtọ́ sí báyìí tọ́ sí báyìí tọ́ sí báyìí àfikún nù àwọn gbígbẹ́dẹ nínú gbóò lédùmarì akọni méjì àbí tí wọ́n ń pẹ́ra wọn àwọn bí kálánà lẹ́wàlẹ́nà látànà ó ní onígbẹ́ di alamọ́ndẹ́kùnrin alamọ́ndẹ́kùnrin nínú òtútù orú máa mú ti ẹni nínú orú òtútù máa mú sáramọ́ndẹ́kùnrin náà ń pè àbí ẹ̀mẹ́ ń parẹ̀ alamọ́ndẹ́kùnrin nínú òtútù máa mú nígbà ooru ó di àwọn tí bá ń ṣẹlẹ̀ tí bá ń ṣẹlẹ̀ lábùgbé yìí ẹgbẹ̀ bìṣẹ́wà ó bí yé ṣe wù lọ nìyẹn o ọlọ́mọ fún àtàmì ọ̀rọ̀ wa ní ìtọ́rọ̀ pàmọ́ mọ́ ní ní àwọn lọ́kì ní mọ́ sí dáadáa ẹlú síta wa tó fẹ́ bọ́ra ìta brazilian ọmọ german ní òyìnbó ni tí ẹ̀ sí ọ̀rọ̀ àkọ́kọ́ kìtìlám àwọn tó àgbà ìṣẹ́ mọ́ sọkún ni dáwà lé wọn ní mọ́ ni ni ah wọ́n fi mọ islam kí yàwùn tó kú dáhùn tí òfin ìwà tó kọ́ tíwáàzí fún gbogbo àlá àwọn tíwáàzí fún ọgbọ́ ats gbogbo islam wọ́n ti sí ilẹ̀ gbá lọ́nà tí láì sílẹ̀ sí ọlọ́kùn bá forí wọn lọ́ba ọlọ́ akọ mo tún máa fi kàkà kí bàbá tiẹ̀ àwọn òdì kírísítì wọn àwọn ọmọ mẹ́fà bàbá ẹ̀ ní oníkanú mùsùlùmí kírísítẹ́nì nìkan ó jẹ́ mùsùlùmí gbogbo márùn yìí kò wọ́n ti di kírísítẹ́nì gbogbo gbogbo wọn tí wọ́n ń gbé òun ló wá kúrò ìyá yẹn dáadáa in fact kí ẹ bẹ́ lọ sílùú ìbúrò bá wọn ẹ̀gbọ́n rẹ̀ tàbúrò rẹ̀ mú ìmójútó ìyá yẹn dáadáa kí lọ́kàn àwọn ọdún lọ bí jẹ́ kíkà ẹni mọ́ mójútó ìyá yẹn dáadáa mú un jẹ́ ìyá yẹn ìyá yẹn wá ní ìpínlẹ̀ ọ̀pọ̀ ìgbìmọ̀ ṣùgbọ́n gbogbo lóyìn gbogbo ti kọ́kọ́ tí mo ti bì yàjọ bí tí ó ti la ṣe kọ́ ti ní mú kọ́ lùmí ojú bá ti yí ìjọba wọn ló ti di kọ́ ya sí yìí méjì wọn bẹ̀rẹ̀ sí ní yàjọ ní tí mo kọ́ ya sí wọn ní ìfilẹ̀ wọn ti tàlú ìjọ kan bẹ̀ wọn ìyá ìjọ wá tí mo wí la ilaha illallah ọmọ kaba ọmọ yìí kiri kanú àwọn tó gbé àwọn ọmọ sáré ọmọ yà fẹsẹ̀ kọ́ bọ́yà síkà láì ní jésù ojú wa ti kíkà yẹn tí wà kíkà yà yẹn yà yẹn gbogbo di kíkà mi gbogbo di kíkà mi tí yẹn ẹni tí ó sì wá àti mi náà nìyẹn wọ́n wọ̀rọ̀ fún àmì sọ pẹ̀lú ẹ̀lẹ̀ ẹ̀ẹ́ ọmọ orílẹ̀-èdè sẹ́yìn ẹ̀ tẹ̀gbọ́n mi báyìí ọmọ orílẹ̀-èdè ilé ìtọ́jú náà ọmọ mi kò tó tó ibi tó ìtọ́jú mi tó àwọn yòókù gbó lọ́jọ́ àmọ́ wọn tọ́jú mi máa kẹ́mi máa fi lẹ́gà sí mi lọ́kàn mọ́ àti ṣe ọ́ ti ẹ̀ iná ń sọ̀rọ̀ ní ìgbà ìgbà tó gbé wò máa ní mọ́sí tó gbé mọ́ láti kẹfẹ̀rí ẹni tí nítorí ìdílé òsì nípa àrí ayé yìí lọ́wọ́ lòun tàbí fún yàn àwọn sọ̀rọ̀ àwọn náà nípa láyé rà ní wọ́n bá ní ilé ilẹ̀ nípa pé ilé ayé yìí nìyẹn tí wọ́n wá táwọn ìṣẹ̀lẹ̀ yìí yà nípa pé aburú tó ṣe yẹ nípa rírà títà tó ṣe fún yẹn pé nípa business òun wá wá pé nípa táwọn ìṣẹ̀lẹ̀ yìí yà yẹn pé muhammadu àwọn wá nínú ìpè nípa rírà náà ìpè ìbára ni ìpè nítorí anẹ́sọ̀rọ̀sọ̀rọ̀ orí arákùnrin kan ti ń lọ lójọ́ kan tó ń tó pẹ̀lú àwọn tàbí wọ́n ní arábìnrin tí ń lọ yìí wọ́n kó bá lọ ó fẹ́ lọ mú èyí tí àwọn ẹ̀rẹ̀ àwọn ẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ àwọn ẹbí rẹ̀ tó tẹ̀ pé ó wà lórí pé ó yá sí ìwé ní ó sì ti jìhádì lórí sọ̀rọ̀ náà ìjà ìpè ìbàdà hmm. ìwé lórí rẹ̀ eléwọ̀n náà ìbàdà ní pé àbúrò ní nípa àkáǹtì rẹ̀ lórí àìpé muhammadu náà ìbàdà ni muhammadu náà ó gbẹ́wà ní sẹ́ríà ni nínú àwọn àkìsáàmù sharia ní ìbádà àkìsáàmù sharia náà ni mu'amala lórí mu'amala ìdẹ́lì tí ó fòrèrè bí wọ́n sọ́kúwa nípa arábìnrin tẹ́ pé ọ̀sán rẹ̀ mọ́ sí dáwẹ̀ ni òru rẹ̀ mọ́ sí náfílà ni a máa tó zè jára mu'amala ni kí máa fi ọ̀sán dáwẹ̀ kí máa fòrò yẹn náfílà أمام فران يلا تعبيره قبل جيه في النار قبل مناني قبل يقول أتي معاملة أتي إبالة أتي أخلاق أتي تكار وقبه ينقل الشريعة ينقل الشريعة المعاملة تبقى قوية بلا دا إذا الشاول فون عداني فون عداني من مصوص عنوي أوديها المعاملة لنفسهم المعاملة لنفسهم ما هو عنه شريعة gbogbo ìṣẹ̀ríà yẹn gbogbo àti ìbádà ni àti àtúntà ni gbogbo ní jẹ́ kíni ìbádà ní jẹ́ ìṣẹ̀ríà ó di ọ̀sán òkú sábà ń bẹ̀ àmọ́ ìfìwé fẹ̀rẹ̀ àwọn náà yẹn ọ̀gá àwọn mùsùlùmí ni ó di mùsùlùmí wá burúkú náà fi gbé fẹ̀rẹ̀ àwọn fẹ̀rẹ̀ àwọn ní gbogbo ẹ̀dẹ́ ènìyàn kò tó lórí ní ṣètọ́n àti fìrànà jọ pàdé yọ kan ṣètọ́n lè bọ́ fìrànà lọ ní tẹ́lẹ̀ lórí gbúdà àwọn méjì náà wọ́n fìrànà lọ lórí gbúdà lórí abúrún ṣètọ́nì ṣẹ́wọ̀n náà wọ́n fìrànà lọ lórí gbúdà lọ ní onígbà lọ méjì lọ náà gbúdà fún àgọ́ tí wọ́n yà ìwọ fìrànà lọ wọ́n fi ṣètọ́nì wọ́n ọdọ́ pé أنا ربكم الأعلى أنا ربكم الأعلى وما رب العالمين كني الله هناك وقال التاني وقال له كني وقال التاني وقال قبل كني قال فرعون قالوا لي مباني قالوا لي مباني يسميه فرعون الله كن سانوا نعم وعليكم السلام دلال kódà máa lábí gan fẹ́ ojú èjò àbójá ẹ̀ fìránà ló fi wé ó ní lèkólè káwọ́ mi fìránà àbójá fìránà àbí ọmọ lèkólè ọmọ ti fìránà ló bá lọ́mọ lórí fìránà fìránà ti àlè ọmọ yìí àbójá rẹ̀ ó ti yé ìsíkà tó ọmọ náà ti lè fìránà fìránà ti àlè ọmọ yìí ọ̀nà pé fìránà náà fi lè olórí àwọn àwọn olórí bújù lọ ọ̀nà ọba kó fìránà mo láìkì àwọn footballers in north africa ayẹ́tẹ̀lẹ̀ sangabọ́ọ̀lù àwọn tunisia àwọn morocco egypt ní fúdù mo máa láìkì wọn wọ́n gbọ́ tawahir wọ́n gbọ́ borobin wọ́n gbọ́ abdullatif àwọn kìrìsìtánù ma gbọ́ àwọn ma gbọ́ ọ̀kálà òkúkú mẹ́ta àwọn ń tẹ́kọ̀ àwọn egyptians wọ́n ti tí ìjọkọ̀ ní firaun babies ní ti wọn firaun babies ẹ̀rọ alẹ́ lórí sọ̀rọ̀ ayé firaun alẹ́ fi sọ̀rọ̀ ayé kàkà kan yóò jí bìlọ̀ pé ẹgbẹ́ ẹgbẹ́ kan méjì bá wà bàbá àwọnà ọmọ wọn ti kọ̀ wọn kọ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn tí wà lè fi ẹgbẹ́ wọn fútbọ̀l alájọ lè mọ ń parẹ́ ju wọn kò lè mọ ń parẹ́ ju wọn wí. ẹ̀ẹ́ náírà o àwọn ọba ní green àwọn níbi green green green Egypt ni àwọn ọba níbi green green green kí ni ti wá ní Nàìjíríà green green kò sí ọbẹ̀ arsenal green sọ́jà rí ẹ̀ka ọ̀tí fi bọ́ọ̀lù aláàjì ní àwọn tọ́wọ̀n bá bọ́ọ̀lù kò lè yá wọn nínú káńsọ̀ yìí nìyẹn àwọn jùlọ nà tọ́ tọ́ ọlọ́run sàlọ̀ ọmọ àti kùn mú ìṣẹ́lá àbẹ̀là. arákùnrin Ìsìlì wọn níjà. Ìyáni wá mẹ́jọ wọn ni wọ́n wá fẹ́ sí fún. Mo pẹ̀lú ọkùnrin máa bí wọn sọ̀rọ̀ fún. Wọ́n ti bẹ̀rẹ̀ ìjọ ìṣẹ́. Ìbẹ̀rẹ̀ àwọn ẹbí wọ́n sàbẹ̀ wọ́n ọkùnrin ìgbà ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọmọ akéde dọ́là náà àti ìgbà náà ti fi fi hàn ìṣe òǹkọ̀lẹ̀ òǹkọ̀lẹ̀ omi nílò mẹ́ta ìṣèjì wọn àwọn ti fà ìṣòro ni wọn ṣe wípé nínú àwọn fúnjà wọn ṣe àfihàn ìṣe dáyà ń sọ̀tún àwọn ẹni táwọn fẹ́ ti tẹ̀tẹ̀ tẹ̀lé ní ọdún wọn sọ̀rọ̀ nípa tó kí ní fẹ́ bí wọn kò ní ti tẹ̀lé àyùkọ́ tó bàbá àdáyé ń bọ̀ nínú ìwà àkànlá tó bí ètò mọ́sá tá lò ní ọ̀dọ̀ àgbà yìí bí ètò ẹbí yìí wọ́n fẹ́ bá yẹn gbé ìjẹ́tẹ́ sí yẹn tó rí wọn lẹ́yìn kan ǹjẹ́ wọ́n lè sọ ẹni pé adájọ́ ní ọ̀sẹ̀ di kéèké ọ̀kan ní àti yíyó ní ìwọ̀n ìfẹ́ bá yẹ bí àwọn ọ̀nà. ọlọ́run wa kú sàlù wa máa wọnú kí wọ́n ti ní bídá àdìmọ̀ tí ìdí wọ́n ní wọ́n ti lọ sí adájọ́ Kaduna àbí Nàìjíríà lọ́gbọ́n nígbàgbọ́ mẹ́ta fún malikiya àwọn adájọ́ ń lò àwọn afáàzọ pé àbọ̀átù láàkùdàtù àbọ̀átù láàkùdàtù àwọn wáàzí ìwé ti dúró àwọn kan gbogbo ẹ̀kú tóbi sẹ́nà rẹ̀ àwọn obìnrin ní ilé látàrí ìwà pọ̀ ha wọ́n ní obìnrin bímọ fún mi kò ní mọ́ pààyàn bí ìgbà tó mi rà tàbí ẹ̀kọ́ nìgbẹ́ bẹ́ẹ̀ lára obìnrin mi mọ́ sí àjọlúbọ́ra kan lọ sí àjọlúbọ́ra yẹn bọ́ra yẹn wọ́n á mú bọ̀dá rẹ̀ wá sí bọ́ra rẹ̀ mú wá sí àjọ bọ́ra yẹn níyàwó méjì gbọ́dọ̀ nǹkan méjì máa tàbí àmọ́ báyà lè kọ̀wọ́ ní pẹ̀lú ẹ̀ báyà ní diabetes ọ̀pọ̀ mi ọ̀ ẹni ẹ̀ máa ṣe dédé gbogbo ìṣẹ́ ti dédé láwọn ìyàwó mi ẹ̀rù wà ní ìṣẹ́ lo ẹ̀rù two days àti fún ní nàìjíríà ìyàwó kékeré everyday yóò kàn bí ẹ̀mẹjì wọ́n lára àwọn fóònù lógun ẹ̀rọ ti lógun ní òkú ó lè yàrá ìṣẹ́ lókùlókù gbogbo olùfẹ́ ní ti àwọn ìgbà kan wọ́n yóò fi òun pé ọ̀rọ̀ sàrámà alẹ́kùn ẹgbẹ́gbà bí láti lo gbogbo láàárọ̀ yóò wọ́n lálẹ́ náà tó fi òun pé ẹgbẹ́gbà bí láti lo ògùn yóò wọ́n àkẹ́rìn ìmọ̀ pé ó ní mẹ́lẹ̀ kò sí ẹ̀bìrì kò sí ẹ̀bìrì tó bò lára òun tuntun òun dá lọ ó tu fóònù ẹ̀ wọ́n wọ́n ti fóònù báyìí tó bá ti fóònù ìyàwó yẹn yọkọ̀ ní wá fóònù ní ẹ̀rọ ìgbà fún kókò tó ṣe ní àmìrù púpọ̀ bẹ́ẹ̀ ṣe mo wá níbi ìfẹ́ kò lè rí bákan náà. Ah. Èmi ẹni obìnrin pé nígbà tó nìkan wà lọ́dọ̀ ọkọ rẹ̀, nígbà tó ń sún ọkọ rẹ̀, nígbà tó ń sún ọmọ rẹ̀. Nínú àwọn ọkọ̀ lọ́wọ́ bíi pé ọkọ̀ tó bẹ̀rẹ̀ ìyàwó òun ọ̀rọ̀ fún un nígbà tí ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin lẹ́nu ti lówó lọ́nu ó wùdúrọ̀ rẹ̀ wọ́n ti ṣe fún kọ́ni ó wùdúrọ̀ rẹ̀ ní straight kọ̀ọ̀bá akọ́wọ́ sùn máa ó ń tẹ̀kọ̀ kan ní mara àti lẹ́kùn sí ẹ má lówó lọ́nu ó bá lọ òye tó kọ́lọ̀ ọ̀rọ̀ àwọn ìyàwó fún wa lẹ́nu kan òye kọ́lọ̀ ọ̀rọ̀ àwọn ìyàwó fún

ọ̀ ọjà oríṣiríṣi ṣẹ́ntì kàbá jẹ́ báyìí àwọn yẹn máa wá àwọn sí oríṣiríṣi bàbá àfáwà yìí ṣé àbúkàláwà bá àbúkà ìjọba lè báyìí pé òun tó kiri àwọn òun ṣé àtúnṣe wà oníṣẹ́ ìdólò ní oṣù kòkò ayébáwo ni àbúkà wọn ní ara onímọ̀ ìmẹ́sì àti kéèkéà wani ya zage wa gana wani yanzu da suke tashi kamar da ubunka wani wani wani za ƙara yalle a wata bai babba da gabu a ta bu wani tsiri bu wata kuma ya fara ija wani yayi kuma wani ɗauka ya ruru an kuma ya lege sun wure a lokar kuma ya kuma biyar da ke da wani an kuma ya lege sun wure a mimiyar wure ne tí mo kọ́ lóòótọ́ bá gbé lóòótọ́ lè kọ́ sí ọ̀dà alábọ̀ òun àwọn fún ní ti di ẹni kan mìíràn rẹ̀ pé nípa níbi lukman dúdú ni abilárúbáwá ó ní bí kí ni ya fi ọgbọ̀n kà láti dúdú kan ní ojú ọ̀pá rẹ̀ lọ ó ní wa tó ọlọ́ọ̀pá kó sàánù wa ni ọlọ́ọ̀pá náà wà lóòótọ́ Mm. Mm.

ọlọ́ọ̀fẹ́jì tí gbogbo àìkírò rẹ̀ gbogbo ọlọ́ọ̀fẹ́jì which means ọkọ̀ làǹkọ̀ ìwé ọlọ́run dúpẹ́ fún ọlọ́run wá dúpẹ́ fún ọlọ́run fúlùjì ọlọ́run wá dúpẹ́ fún ọlọ́run dúpẹ́ mú ọrọ̀ ọgbà jìnnà ètò ní ẹ ìtura ni náà ìtura kiri àìdá yọjà ọkùnrin àìdá ẹni ọmọ ti fi ìtura ni ṣé ti mọ̀nà yẹn ọlọ́run ti mọ̀nà yẹn ó di wà wọ́lá ọ̀sọ̀kọ̀ bá tọ̀ yẹn mu lẹ́yìn náà àlẹ́bí ìròyìn kíkìlẹ̀ fún wa ni bá bọ̀ wọn gbà náà ìwé ìṣe ọ̀rọ̀ yẹn ní قولي ما هي الأمة هي رمانا يعني انت باكل مع الأمة هي نال الليرة وراني وحراني دائم خلف عبد الله هي أدعاء الصلاة هم أمر الله وطبعوا الشعوات لي هم تلفت ولا في رسول في القرى عصوة من الجياع مسلوة وانا اجدب وانا بشكلون قبل ما تقفوا في سفر نوي قالوا لم نبني المسلمين اي كنوني kudi wa wallahu ta'ala al mutawarriruna wa alaikum assalam bila hmm. rárá o tọ́pàdé ọjọ́ járe parí ni lórí ní àdùátú láàkùnjẹ́ àwọn wà ní ẹ̀ lẹ́tàrà tó ọjọ́ ẹ̀rìn pé ìbá ń lọ court wọ́n wájá skill báyìí kí ni wọ́n mú lọ́wọ́ ìdá sọ́ọ̀dù ló ti gé nìyẹn tó bá ti gé scale by scale àgbẹjọ́ rẹ̀ bí six ni wọ́n mú ìdá lọ́wọ́ báyìí ìdá yẹn wọ́n ti yánkì nǹkan wọ́n ti yánkì okú sí ìdènà ó ní kìsìyàn nǹkan tó lè tó lè kìsì mọ́. tí wọ́n kó dé kó ti court ẹ̀wọ̀n ní ìsìn kọ́ mọ́jà ara ìdá kọ́ mọ́ kí n tẹ̀lé ní ìsìn ó lè ọwọ́ ní sáàbù

كيفين سيك المعزومية قدمت التاريخ حلو على نفس الله يقول آه أسامة التشفى في حد من حدود الله وإن الله لو كان الصلاة مثل جيت الرسول ترك لقطعت بيدها يقول أسامة أسامة نبي النسي داري بقوله أسامة نبي النسي داري زيدي بات نبي الناس زيدي قالوا أتهم صحيح زيدي في أسامة ما ما ọmọ tí a ní nífẹ̀ẹ́ kò sọ̀rọ̀ kò sí ìfọ̀rọ̀ rẹ̀ mìsílẹ̀ ṣe àwọn màzómi yẹn wọn à lè bá ọ̀fọ̀fọ̀ àṣẹ̀rọ̀ rẹ̀ mìsílẹ̀ kí wọ́n má gbé ọwọ́ obìnrin yìí fún àlùfẹ́ mìsílẹ̀ wọn gbé àlejò àlejò a ah, ìsáàmà àtẹ́sífà fi sábìlì ní fòdòdìlá ọmọ àṣìkẹ̀ níbi ìyà tí kí pé ọlọ́ọ̀bà ni wọ́ìmọ̀lá mo fẹ́ràn búra ẹbí fatima ọmọbìnrin níbi sílẹ̀ ọmọbìnrin kó ló bẹ̀rẹ̀ wọláì bá bí ọwọ́ rẹ̀ ó di wa bó ṣe rí nìyẹn wọlá òòtà ọkọ̀ bá dídọ̀ ọ̀dájọ́ kò sí ilé àtúnṣe má ìdíjọ́ bá wí mi kó lọ́n kó sànù wa bí alẹ́ fi sínú ọlọ́ba. wọ́n kọ́ ọ́lẹ̀ àbí bọ́ kọ́ ọ́lẹ̀ wọ́n fún máa pẹ́ lẹ̀ ọ̀rẹ́ ọ̀kan náà ló ń fi gbogbo ẹ̀rú náà ń fi ti ọ̀rọ̀ ni ọ̀rọ̀ àgbẹ̀gbẹ̀ ọ̀kan náà yìí wọ́n ni mo sọ pé ọ̀kan náà ní gbogbo náà sọ pé ọ̀kan náà ní gbogbo ẹ̀fẹ́ níbi náà wọ́n náà wọ́n sàánù wa subhanahu wa ta'ala mu bi yamina la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk